ọjọ́ ikú ọjọ́ ikú ọjọ́ ikú ọjọ́ ikú means day of death ọjọ́ ikú means day of death kò sí ẹni tí ó mọ ọjọ́ ikú rẹ̀ kò sí ẹni tí ó mọ ọjọ́ ikú rẹ̀